Oh, because I'm pushing my daughter's luggage. Oh my God. Yeah, we'll be late. I think we'll be late. No, I don't want to show it to Nigeria. so, what happened to our You know, I'm still learning. Give me like, maybe by next year I'll understand. I'll retire. One But I'm coming back now. Easter, I want to come Fatima. I think my eyelashes are Your real face. This is yeah, not, this is natural see, The video is that this is something because it's on my ears. Ah. ibi tó sonrasında. Bàbá olóyè aláìwà. Yes.

Ah, ah, báyìí gùn rẹ̀. Báyìí gùn rẹ̀. Ọ̀gá aláṣẹ tí ọba. Ó ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọmọ ìdí rẹ̀. Wọ́n ló lè ní. Wọ́n ló lè ní. Yàwá yàwá.